láàárọ̀ yìí nínú síra àdéhùn eré ìta nǹkan fúnra wa àti orúkọ àdéhùn náà jẹ́ ní àtọ́ àdéhùn títí apá kejì létí àwọn ṣùgbọ́n tuntun àwọn ẹ̀yẹ tẹ̀lé jẹ́ àdéhùn àti zolfa tó wọn kó jọ kọ́nà tó ń sọ̀rọ̀ wá sí wọn lẹ́sìn lórí. àdéhùn tí àwọn kà láàárọ̀ yìí òun náà ni àdéhùn عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أقيموا الصبر في الصلاة فإن إقامة الصبر من قرب الصلاة متفق عليه لقد قال أبو هريرة يلقى الله عليه وسلم ومن يريد أن يلقى الله عليه وسلم alábẹ́ni ẹ̀dúró bá wọn lójú déédéé sí sọ̀lá nígbà tó wọ́n wà lọ́wọ́ ẹ̀yẹ ti sá wọn lójú déédéé nígbà tó wọ́n wà lọ́wọ́ fàyínà ìkọ́ àwọn àtàkọ́ olùdíkà wọn déédéé yẹn kúrú déédéé kúrú dọ́gbadọ́gba mẹ́ni kó sì sọ̀lá ẹ̀ńbẹ́ níbi tí máa jẹ́ kí ìrùn ìrùn dáa ẹ̀ńbẹ́ níbi kí ìrùn dídá ìrùn kílà anábìyẹ ká máa ti délé anábìyẹ ká máa ìpè tá a bá ti wà lórí ẹ̀rù àwọn akó déédéé ni àyè máa fún wòye pọ̀ káàkiri àti máa kó ìlú àti àbáwá ibi tí àbáwá yẹn á lè ṣe àti déédéé ẹsẹ̀ wá fúra wa. wọn fi ẹsẹ̀ wọn bá wọn fi ẹsẹ̀ yìí bí àwọn ọmọ bá dára wọn bí àwọn bá dára wọn yìí báyìí báwọn bá dára wọn dára kí àwọn ọmọ tó wọn tó bẹ́ẹ̀ máa ń tóbi ẹsẹ̀ bá ti ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ ní oṣù yìí. bàbá àtúntò bí ẹ bá ti àwọn agbègbè òbí nílẹ̀ lágbàá wọn bá wà síbẹ̀. bẹ́ẹ̀ náà nílẹ̀ ìgbà wa bí ìnáwó ìgbà tó ti lọ́dọ̀ kejì náà bá ti sọ lọ́dọ̀ kejì náà ọ̀nà pàtàkì bíi náà máa fi fẹsẹ̀ sẹ́yìn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá rọ́ kí wọn pẹ̀lú ìlú ní kó lọ́dọ̀ làwọn bá bẹ́ẹ̀ ti lẹ́sẹ̀ rẹ̀ ọ̀pá ẹ̀tọ́ bá ti fẹ́ wà wọn ló ń sọ iná kan kiri tọ́ba bá yẹ kó yẹ ètò ẹsẹ̀ yọ bẹ́ yẹ kó olùkẹ́ tó kí wọn náà torí ó bá wọn àti ìdíkà lẹ́yìn ìdíkà lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ọmọ ìlú tó mọ abẹ́ ìmọ̀lẹ̀ fọwọ́ náà ẹlòmí ọ̀pọ̀ ẹsẹ̀ yọ lórí ẹsẹ̀ ní tábà tábà ló ti gbé ilé eléyìí náà káàkiri eléyìí náà ètò ìwé eléyìí náà ní àdáni sọ àrùn sábà fi ẹsẹ̀ wa ló di ti kótó tó wà ló wà yẹn ló wà ló ń sábà ló wà fún un tábà fún wa fún wa fún wa èyí táwọn wàásù ní ìlànà ẹgbẹ́ káàkiri káàkiri kápáwò nìyẹn àtijọ́ ni kìí ṣe wàásù lọ sí sọ kẹ́lẹ́ ọ̀tọ́ kìí ṣe àwọn ìwé ìmọ̀mọ̀ náà wọ́n ti káàkiri kálá. ẹjẹ́ àwọn ìwé yìí láti ṣe ní ibi tí wọ́n bá ti wáyé ọ̀dà láti bọ́ wọn kí olùkọ́ ọ̀nà bá ti bàtà ìmọ̀mọ̀ kí ni kí ni mo gbogbo ẹ̀ náà ni wípé ẹtù bá fún dọ́gba dọ́gba o. déédéé o sókè lọ́kàrà ìgbàlẹ́ wa fún náà ẹ má fi àgbo rẹ̀ ẹ dí àwọn torí pé níbi àlàfo nílẹ̀ yẹn ṣùgbọ́n àwọn yóò sì máa fi àwọn ẹni tí kí ẹ̀rọ ọ̀pọ̀ ṣeré nínú àwọn ìyẹn ló wà wọ́n pẹ́lú mi kò lè dáhùn kí kó má ti ṣe yọ ẹ̀ àwọn wa ni pàtó lè sẹ́lá kẹlẹ́ kẹta wọlé kẹlẹ́ kó lọ kó lè lákẹlẹ́ kó ti wọ̀ ẹni dáhùn kó lọ pẹ̀lú mi òfin tó fà sí tọ́nù tùwọ́n àtàwọn akẹ́lẹ́ lẹ́yìn máa bó lè wá àwọn ọkọ̀ tó wá gbogbo ẹjọ́ kẹ́lẹ́ papọ̀ lórí ìdí eléyìí nínú àwọn ọmọdé ẹ̀ka lọ́jọ́ níbi ìrọ̀rùn kò náà ní eléyìí kẹ́mi ní ẹ bá ti kù ẹ máa yẹ ẹ lẹ́yìn bẹ́sẹ̀ kọ́ bá ti wá lọ́kọ́ lẹ́yìn ẹni bí ó ti di kíta lórí rẹ̀ ẹni ká máa kí ìgbàlá wà lórí rẹ̀ wá torí pé ṣètọ́nì ní gbogbo ibi tá a ti gbà ládàá tá a ti súnmọ́ lọ́wọ́ gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ ìgbélé wa wọ̀ táwa náà wá bí ẹ̀mí ká ti gbogbo àwọn ọ̀nà ṣe ìtọ́nù tó lè gbà wọlé ní wa láti tó lè ti gba gbogbo àwọn ìṣẹ́ tó lò ní ìlú rẹ̀ tá à ń ṣe ní ìgbàjọba àwọn táwa ní ìlẹ̀ táwọn ìlẹ̀ ìlẹ̀ eléyìí làwọn tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ abẹ́rẹ́ bàtà lánàá rẹ̀ kẹlẹ́ ọkọ̀ gbà ọ̀pọ̀ aláṣẹ kẹlẹ́ ọkọ̀ gbà òbí àlẹ́ bẹ̀rẹ̀ àwọn òbí àlẹ́ pẹ̀lú ọ̀dà ọlọ́run ìbáàdùn mẹ́rin lẹ́yìn nínú àdéhùn títí tó tẹ̀lé nínú dáàbò àmì títún bọ̀ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله